أنت فأمر بالجميل ولا تخشى سوى الله من قاس ومن دان إن الجهاد أقسام هو أفضلها كلام حق لذي جور وسلطان كلام حق لذي جور وسلطان قال الله قال الرسول ذاك ديدننا الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكبر الله الحمد لله أكبر الله الحمد لله الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور ọlọ́run tó ju wa sáyé lálẹ́ àná oòrùn jẹ́ àdìmọ́tàtù asúgbòrà ikú kékeré ikú ni àdìmọ́tàtù kúbọ̀rà o ní ikú ńlá wàlfàrùkù bàyí náà hùmá ẹni ìyàtọ̀ tí mẹ́lá àrí méjèèjì náà ni pé ẹni tó ráyẹ́ pé kú kékeré lọ́lọ́run nípa tààmọ̀ sórun yóò jí padà sáyé ọlọ́run ó jí padà sáyé ọlọ́run pẹ̀lá rẹ̀ ní àmáta wà áhàyà ọba tí pààyàn tí tó jíyàn àṣẹ eléyìí yàmọ̀ pé lójoojúmọ́ ọlọ́run pa àwọn ọmọ nẹ́bí Adam ó sì fi ń sọ́wá ń gẹ̀yàn ó fi ń fún wá lára pé ìjọkànlẹ́kù yányán o lànàbí wa sallallahu alaihi wasallam ló fi níta bá ti jí ká máa wípé alhamdulillah alladhi ahayana ba'dama amátana wa ilẹ̀ ìnùṣò ọpẹ́ ni fọ́lọ̀ ọba tó jí wa sáyé padà lẹ́yìn ìgbà tó ti pa wá ibi tẹ́mi kálukú wá sùn àmá ibi tẹ́mi wa èyàn sọ nàìjíríà báyìí ẹ̀mí rẹ̀ sì ti wà mọ́kà tí wọ́n máa rí pé àwọn ará mọ́kà lòun bá ṣe ibi ẹ̀mí rẹ̀ sùnù kọ́lọ́nù kọ́lọ́nù sùnù èyàn wà ní ìbàdàn báyìí ẹ̀mí rẹ̀ lè wà ní Maiduguri tó yẹ pé gbogbo nǹkan tí yóò máa ṣe at that particular point in time yóò rí pé òun wà pẹ̀lú àwọn ará Maiduguri ni tó bá wọ́lọ́run yóò wá dá ẹ̀mí wa padà fún wa àwà jíbi tí a ti sùn èyí tó fi á jẹ́ pé ẹ̀sìn lọ́yẹ ká kọ́kọ́ mójútó lákọ̀ọ́kọ́ a máa ṣe gidigidi pé ibiṣẹ́ yá ìdí òkòwò mi yá bọ́lọ́hun tó wá kó àwa ọwà kọ́ wà máa ṣe tọ́lọ́ bá ti kún yàn yóò wà kọ́ máa ṣe wà á pẹ̀lú máa yà kú mú bí i alìbàdà nǹkan àkọ́kọ́ tí ó wà jẹ́ priority rẹ̀ ìjọsìn náà ni àwọn adúgbọ́lọ́dọ̀ náà tó fi àwa sínú orú kàtígórì bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala jẹ́ àmọ̀ wípé òun pín ayé sí eríṣiríṣi ọ̀nà ń bẹ́nu àwọn èèyàn tó jẹ́ pé wàhálà làwa ń ṣe lójú wọn wàhálà wọ́n sì jí gìrìgìrì bàbá àgbàlagbà tó yẹ kó rest yóò jí gìrìgìrì ńlọ kírun àwọn ọmọ kéékèèké náà tí wọ́n dé tí wọ́n pẹ́ dé láti fi ṣẹ́ wọn lánàá wọ́n tún ti jí láàárọ̀ yìí wọ́n tún gba bìbádà lọ ń tà ń ṣe ọjọ́ wàhálà lójú wọn kódà ẹlòmíì máa wí pé òun pìtì wà àánú wá ń ṣeun àwọn tó ẹ̀ka àánú ti wá máa ṣe pé à tí àwọn èèyàn ibá mọ ìtọ́lọ́wọ́ fi bá ẹni tí ò sí ọlọ́run lò lọ́jọ́ tó rí àwọn èèyàn ọmọ burú ọlọ́mọdé oríṣẹ́ ọgbùn jọ náà yawmul faza'il akbar alkùránì ló pè ọjọ́ náà bẹ́ẹ̀ ó ní yawmul faza'il akbar ọjọ́ ọ̀bẹ̀rù tí ò tí síbẹ̀rù rú ẹ̀rí tí ò sì tún ní síbẹ̀rù rú rẹ̀ ní ìmọ̀lẹ́yìn ẹ̀rí ìjọ tiwa irú ìbẹ̀rù tí ó wà ní ògbédà kìámà kò sírú bẹ̀rù bẹ́ẹ̀ rí láyé pé ilẹ̀ rí bì kan o kìnníkan já bì kan o kìnníkan dàrú bì kan o kankan kò láti sí bì kan o ọwọ́ amúbẹ̀rù lọ́wọ́ o jẹ̀mọ́ ìbẹ̀rù tíjọ́ ìgbéra kìámà kò àìrú ẹ̀ ṣáájú kò sí sírú ẹ̀ lẹ́yẹ̀ torí pé ìjọ náà ni ó jẹ́ yawmul akhiru kò tí ì sírú rẹ̀ ṣáájú tó bá ti wá ṣẹlẹ̀ ńjọ́ náà ń kóhun tó bá ti ṣẹlẹ̀ ńjọ́ yẹn nǹkan bí ò ní ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀rọ torí pé àlìyé ó múlẹ̀ áàkìrù lóye ọlọ́wọ́ bá pè the last day lẹ́yìn last kí ló tó wá kù so yín tó bá wà nígbà stagnancy ọ wà fún bẹ́ẹ̀ bá sórí lẹ́jọ́ náà yóò máa ṣe lọ bẹ́ẹ̀ ni torí kò sọ́jọ́ mi tó wà lẹ́yìn ọjọ́ ìdìbò bẹ́ẹ̀ bá yìí ọlọ́run ní káàdìdì náà fi ya abadan àwọn tí a bá ń bẹ́nu náà wọ́n máa bẹ́ẹ̀ lọ gbáà tó bá ní abadan forever ọlọ́run nìkan lọ́mọ ìtumọ̀ forever kò ní gbèdéke tó bá ní tó bá ní for century for a century ìyẹn ti mọ̀ pé for hundred years ní àbí for decade ńkọ́ ìyẹn ti mọ̀ pé bóyá twenty years ní àbí ọmọ forever ọlọ́run lọ́mọ forever lọ́lọ́run wá sọ fún orí ibú tí ó bá wẹ̀ lálùkì àmọ́ forever àtòríire tí ó bá wa ọlọ́run mọ́sà sí wọ́n bẹ̀ forever náà lọ́lọ́ káàdìdì nà fi yà abadan ọlọ́run àwọ̀ àná àlìjẹ́ndà forever àwọn ọmọ náà wọ́n wà nù náà forever tọ̀ ó pé forever ọlọ́run nìkan lọ́wọ́ àmọ́ àwọn àbẹ̀lú àánú rẹ̀ jọ́nà oríire ni ọjọ́ ọ̀rọ̀ tí wọ́n já sí òun mọ́jọ́ ọ̀rọ̀ wọ́n já sí ìpayà mọ́jọ́ já sí eré gbígbọ́ náà gbogbo àwọn bàbá wa àti gbogbo àwa sàmọ́yà dínì náà àánú ọlọ́run ọlọ́run dákú ti bá wa lò ọlá àmín a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال سبح اسم ربك الأعلى سبح اسم ربك الأعلى الذي خلق الذي خلق فسوى والذي قدر فهدى سبح اسم ربك الأعلى سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي sọ ní suratul A'la yìí sẹ́bì àwọn bàbá wa wọn sẹ́bì kọ́nà ń jọ wọn ní òkè òde bíi sẹ́bì Allahu akbar mọ́mọ́ níjọ́ mọ́mọ́ pàtàkì kéwù púpọ̀ o àwọn bàbá wa ti wá wọ́n wá ti wá ti dé sẹ́bì wọ́n sẹ́wà ẹ wá ti dé kíní kan Allahu akbar. sabbih isma rabbikal a'la. الذي خلقه فسواه والذي قدر فهداه والذي قدر فهداه nù pé wọ́n ti kéé débi kíníkan ṣẹ̀wà wọ́n ti débi kíníkan ṣe adìẹ wọ́n àmọ́ nígbà náà wọ́n fi motivate àwọn ọmọ àwọn èèyàn fẹ́ kéwù èèyàn mélòó ṣe ìdísí náà èèyàn mélòó ni kéwù ni kéwù nítumọ̀ sí èèyàn mélòó àwọn apéréke báyìí náà rẹ̀ ló nítumọ̀ sí sábì sẹ́wárí súratil àlá yìí òun náà ni súra tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó fi sọ̀kan nínú bí ṣe máa dára ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó máa ń nítumọ̀ bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ dáadáa ó súnmọ́ kó má yọrí dáadáa tẹ́yọ̀ bá bẹ̀rẹ̀ dáadáa ó súnmọ́ kó má yọrí dáadáa kò sí tọ́lọ́wọ́ lé ṣe o èyàn lè má bẹ̀rẹ̀ dáadáa kó sì wá yọrí dáadáa o ṣùgbọ́n ó súnmọ́ nínú tábàkì human perspective wo prọ́fì tèèyàn wo pé eh, nígbà tí wọ́n bẹ̀rẹ̀ dáadáa ọwọ́ sùkúù nísìnyí àbá ọ̀làgí lọ ogbogbo ilé ogbogbo ilé ogbogbo ilé báyà lọ́mọ ilé yọ graduate o torí kò dáadáa ntí ọba bẹ̀rẹ̀ dáadáa ní nínú òròrí èèyàn ni pé kódà ọlọ́run náà sì sọ ó sì ju àwọn pé ká máa bẹ lọ́hùn bíbẹ̀rẹ̀ dáadáa o ká lè yọrí dáadáa o ó ní ọlọ́run ó ní ọlọ́run ọba àdìkíní ní mùdíkàlà sídìkì wá àkàríjì ní mùkọ́lájà sídìkì ẹgbẹ́sẹ́ àdìkíní ní mùdíkàlà sídìkì mùdíkàlà mádìkàlà àbí àdìkíní ní mádìkàlà sídìkì mọ̀díkálù ibi àgbàwọ̀ nǹkan bìgínì ọwá ní ọlọ́wà ó di di àyà ọlọ́ni àkàmà tọ̀rọ̀ bẹ́ẹ̀ pé rọ́bì àdìkílì ní mọ̀díkálà sídìkì wà á kàríjì ní mọ̀kàrájà sídìkì wà jí alìmí ladúnká sultana nasiro mọ̀díkálù ibi àgbàwọlé wọ́n ní ẹjá máa lọ ọ̀bẹ̀rẹ̀ ọ̀rùn náà dáadáa gbọ́dọ̀ wà lò pọ́lọ́ náà parí síbà wọn nígbà tí ọ̀bẹ̀rẹ̀ adá yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìsinmi wa kọ́dà bí àwọn yẹn ṣe láì fi táwa fẹ́ kọ́lẹ́ ti wọn ìbára gbogbo yín yá eléyìí gbogbo àwọn tágbà ní kó lè kí n báyìí kẹ́ à mo gba àwọn eléyìí bù mo ní dúró gbọ́ntọ̀ fẹ́ wí torí pé ọ̀bẹ̀rẹ̀ dáadáa. bàdá àtọ̀ àlà ẹ̀rẹ̀ ìsìlẹ̀ ليس بفاخر ليس بفاخر وموت على الإسلام أفضل نعمة وموت على الإسلام أفضل نعمة اللهم أدخلنا مدخل صدق وأخرجنا مخرج صدق واجعل واجعل واجعل لنا من لدنك سلطانا نصيرا ọlọ́run wà ní sultanu nasira tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ dáadáa yóò wà hẹ́ndwẹ̀l ọlọ́run wà fún ní tápé ní sultanu nasira agbára látọ̀dọ̀ ọlọ́run ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run wà yọ̀ǹda rẹ̀ fún un bọ́lọ̀ ṣe wá bẹ̀rẹ̀ súra sọ́dì ní tọ́lọ̀ ń fẹ́ sọ ń bẹ̀ mẹ́sẹ̀jì tọ́lọ̀ ń fẹ́ fún wa nínú sọ́dì nǹkan tó tóbi mẹ́sẹ̀jì táyẹ́ pé ń da gbogbo kálukú láàmú ni àtọkùnrin àtobìnrin àtọmẹ́kẹ́ àtàgbà àti dúdú àti funfun torí bẹ́ẹ̀ ọlọ́wọ̀ wá kẹ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbà lẹ́ẹ̀kanáà ọmọ wa sọ ọ̀rọ̀ tó tóbi ni kọ̀gbọ̀rọ̀ mọ́ sí pìrìyàmbù kọ̀gbọ̀rọ̀ mọ́ sí pìrìyàmbù tápé ní mọ̀kọ́dímà ọ̀rọ̀ tá àkọ́kọ́ ti ṣáájú tẹ́ni tá fẹ́ sọ̀rọ̀ fún tí ó fi gbọ̀wáyé tàbí tí ọ̀rọ̀ ni ó fi wù gbọ́ ọ̀nà téèyàn gbà á máa sọ̀rọ̀ ọlọ́run ló mọ̀ ọ́ wá kọ́ ànẹ́bì ànẹ́bì náà wá kọ́ gbogbo wa àwọn àlùmọ̀ ànẹ́bì ò sì sáwọn kò sì sàbòsí kò fi nǹkan kan pamọ́ ọlọ́run fẹ́ sọ̀rọ̀ kádàrá kádàrá ọlọ́fẹ́ sọ̀rọ̀ kádàrá béèyàn méjì ṣe jọ lọ sùkúù kan náà mú rìsọ́ọ̀tì kan náà jáde tó sì wá ní rí ìdíṣe kankan náà ẹ̀rí rẹ̀ béèyàn méjì ṣe máa gbarú sálárì kan náà pé owó rẹ̀ five hundred thousand ní lóṣù ránkì kan náà àbí kí náà máa pè lẹ́bù lẹ́bù kan náà ní ẹjọ́ wà lẹ́bù ríṣiríṣi sorry level thirteen level ten rabi tọ́ ọlọ́run ló kúkú bá level. سبح اسم ربك الأعلى ọlọ́run fẹ́ sọ ibi tó ń pèsè kálukú wa sí ọ̀rọ̀ náà wá tóbi púpọ̀ bá a sì máa rò pé a ọmọ ẹni tí ẹ̀gbọ́n rẹ̀ ń bẹ lú èbó tí bàbá rẹ̀ lè má lọ lú èbó ní ọgọ́dọ̀ mọ́là tó lọ́wọ́ wà gbọ́là lọ́dọ̀ bàbá tó jẹ́ pé àti dáàbọ́lọ́ ọ̀làlọ́dọ̀ rú ọmọ rú wọn kádàrà ọlọ́fẹ́ sọ kádàrà ọlọ́fẹ́ sọ bẹ́ẹ̀ nìkan ṣe wà nìkan tí ó gbóná tí ó mọ nǹkan bó ṣe wé ni ó ti má bó ṣe kéwú ni ó ti má ẹ mọ̀ wò ó ń bàtàjọ wá skul pé á ah, àwọn eléyìí wà secondary school primary wa ever first secondary náà bẹ́ẹ̀ ní àwọn eléyìí náà lọ university ẹ̀ sì wá balẹ̀ nu òjò òjò òjò òjò òjò òjò òjò òjò àbẹ́ ẹ̀rẹ́ rírú ẹ̀ tẹ́mọ̀ wá ṣe mọ̀ pé á ah, yíò ẹni yìí nígbàtà wá secondary school ó ní kíní kan àkádàrá aláwọ̀ àkùrọ̀. sàbí ẹ wà rí wíìgì lórí ẹnìkan mo pè lọ́ọ̀yà ni kọ́dà ó ti fẹ́ di sáàlù ọ̀pẹ́ a ah, ọ̀rẹ́ àṣìkàbà jẹ́ ńgbà táwọn ní sùúrù kò tí ẹ mọ̀ ìpele ṣe kékeré kan ẹ wà rí kóòtù lọ́rùn rẹ̀ ẹ rí aṣọ àwọn dókítà lọ́rùn rẹ̀ bí a lágbájá kan ìnáwó ìpò náà ni a nígbà táwa ló dùn kádàrá kádàrá sábìhí sí màrọ̀ bí kádàrá سبح اسم ربك الأعلى. ẹ wàá rí ẹ̀rí ẹ̀rí ẹ̀ tẹ́ pé abẹ́sẹ̀ wọ́n yìí ẹni tó bá gbéwé ilé ilé obìnrin yìí ó gbókù àparò akọ ló gbé wọn ní kí ló dé ọdún tí bá fẹ́ wo oyún tó ti sẹ́ ó lé twenty kò sí nǹkan kan tọkọ rẹ léwu tó ní sẹ́kù fọkọ rẹ mọ́ tí ó bí lọ́mọ yọba sí ìbí lọ́ba sí ìdílé ọkọ yọba sí mọ́ ẹbí mọ́ ẹ̀ẹ́dì rẹ tẹ́ wípé kọ́dà fẹ́ sí wọn bó ṣe wà náà lọ́kọ rẹ báà ọlọ́wọ́ sì ní ọ̀dọ̀ ọmọ fún kádàrà. sábì ìsmara bíkà àlá. kádàrà. sábì ìsmara bíkà àlá. mọ̀ pé a bá eléyìí búrẹ́wà púpọ̀ yóò sì máa fọkùn ìsakọ̀ ẹlẹ́wà arẹwà kan ní àwọn èèyàn sì gbélẹ̀ wọ́n pè kú sí lọ́kọ náà bó ṣe dáa tó yìí ọwá wọjú ni ó wọjú kádàrá ní ojú ọlọ́kọ̀. alladhi khalaqa fasawwa. walladhi. walladhi. bẹ́ẹ̀sẹ̀ wo yìí ó ń ṣe iṣẹ́ tí oníṣẹ́ méje mú ìtàn kò sí tí ò lè ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbẹ́ kàkà ó lè gbẹ́ bẹ́ẹ̀ fẹ́ fún mú kúnná ó lè fún ma kò sí ló ń jẹjẹ ọ̀lẹ́ tẹ̀sí ń tẹ̀lé ọ̀lẹ́ oníṣìí fún lówó yìí. wàlàbí ìpàdàrọ̀ nítorí pé ọ̀rọ̀ kádàrá lọ́lọ́ fẹ́ sọ ọ̀rọ̀ wa ni gbogbo yẹ kọ́kọ́ lọ gbọ́ etí mélòó ẹni méjì kí là ń fi ṣe àfi ń gbọ́rọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ sórí ibú ẹ wá gbọ́ tí mo fẹ́ wí dáadáa áà ọlọ́run tóbi púpọ̀ gbogbo bí tó bá rí ọba rẹ nu kádàrá náà sábì ìsìmọ̀ rọ̀ bí kàlà àlà ọlọ́wọ́ bá rẹ ọgbọ̀rọ̀ kéré lójú rẹ. sábì ìsìmọ̀ rọ̀ bí kàlà àlà. gẹ́gẹ́ ń bá kàwé tán oní first degree oní second degree gbogbo degree lóní tán mo ní àdìkítọ́ wa ni tàmú mẹ́ta hundred degree lóní abíyá lọ́lọ́ni kọ́ máa wà. سبح اسم ربك الأعلى ẹsẹ ọdún digiri second digiri àti kẹtọdún third digiri ẹhẹ digiri mẹ́ta ní ọgọ́rùn ọlọsí ni digiri yẹn bó ṣe pọ̀ tó ní abíyá lọmọ wá tiẹ̀. sábẹ sọfì akádàrá lágbára púpọ̀. sẹ́ni when it comes to ọ̀rọ̀ kádàrá àwọn àfáà àwọn ọmọ yára wọn ní mímọ̀ àwọn àfáà tí tọ́jẹ́ pé researchers ni wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ráàyè àwọn tí wọ́n ráàyè fẹ́sìn tí wọ́n ṣàfẹ̀sìn jẹ́ wọ́n ráàyè tẹ̀sìn wọ́n wá jókòó tó bá jókòó wà mọ́wó ìgbà táwọn dàkátìrà àwọn barafis àwọn professors àwọn dàkátìrà nínú kéwú tó yé àwọn ìgbà tẹ́ ń fa kádàrà wọn lọ pé kádàrà á ti ṣe é lọ yóò ti yẹ yìí nísìn àwọn ọmọ ìsìn kò lè yé ọ̀pọ̀lọpọ̀ wọn àmọ́ àwọn abẹ́nu kàtígórì àwọn tó yé tá a lọ òbí lẹ́rọ bí ẹ̀wọ́ bí ẹ̀mẹ́ ìjà bí ẹ̀mẹ́ta ni wọ́n máa lọ bá lẹ́yìn ìgbà tá a bá a tún sẹ ẹ wo bí ojú àjọ ṣe wẹ́tò aṣọ lájọ a tún sẹ àwa bu ògì náà ṣe ní àwa kó afẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ àwa mú àtọ́wárá gbàdúró rẹ̀ bó ló ṣe escape ẹran ní lílọ ẹ̀kíní bó ló ṣe escape lílọ ẹ̀kejì bó ló ṣe escape lílọ ẹ̀kẹta bó ló ṣe escape ṣiṣẹ́ nú àjọ nú asẹ́ aṣọ ní asẹ́fà àwọn ọmọ sí òmùgì mọ́ ẹ̀mú ẹ̀kọ́ mọ́ àbí <coughs> custard macaroni àbí kílẹ̀ mọ́ custard àti tapioca oat àti kí tó ní àbá gódìmọ̀ ooo ayé ọ̀dà bí sí ọmọ bá mi gbogbo wa a ti ní abọ́ wọ́n pa àwọn abọ́ kan ní abọ́ onídìí odó aládèmú kálukú ti ní abọ́ tiẹ̀ táwọn ìyá wa wọ́n bá bu ẹ̀kọ́ sí láàárọ̀ tá a fi jó igẹ̀ kọ́dà wọ́n sì ní bá nígbà náà wọ́n á ní bóyìnbó bá mu tíì tí mo mú kọ́ gbóná tó gbóná lájọ mu ẹ wo ìmánì ilé ayé fi dáńgbà ni wọ́n mọ̀ pé tíì lòyìnbó mu á wọ́n ní bóyìnbó bá sì mu tíì máa mọ̀ Ọrọ gbóná àjọjọ́ gẹ̀yìn ọ̀rọ̀ ni bó ṣe dàbí ọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ gbígba ibi tọ́lọ́ ń gbòyàn sí kéèyàn sì ni ẹ̀ àwọn àwọn ìmánì pọ̀ ìmánì pọ̀ ìmánì ìmánì kódà bí wọn ò ma sọ pé iman bí tàwọn máa sìn a ẹwu báwọn ya máa ń sọ̀rọ̀ níjọ́ wọ́n ma ṣe wákà wọ́n máa ṣe wákà wákà tó bá súnà mu ìyá wa kan a ṣe wákà gbogbo láàárọ̀ alọ́kọ̀ mi ló ní mi tèrítérí ọkọ mi ló ní mi ti fún tẹ̀dọ̀ ọkọ mi ló ní mi ọmọ

wọn ò ní lè wojú àwọn ọkọ wọn pé kí lọ sọ àwọn ọmọ sí wípé wọ́n fi mí kówó fún ọ ní àfimọ́jẹ́rú ẹ̀ ìyàwó ní o equal right ìsẹ́jálè gbogbo àwọn oníwọ̀nàwọ̀nà tí wọ́n ń gba òkà ní hmm. ṣẹ́rí gbogbo èyí tẹ́ ń gba òkà ẹ lọ tọrọ tó bá ní o àwọn bàbá náà tó wá múra kẹ́kẹ́kẹ́ wọ́n lọ kọ́ọ̀tù ní wọ́n ní bọ́ àtúnkàsọ̀ kọrùn ẹ̀ kọ̀bá gbòdì lára yín kó dáa nì torí pé ẹ fẹ́ tẹ̀lé tí a fẹ́ ké nínú súrọ́tù sẹ́bì yìí sẹ́bì tó máa kọ́lọ̀ gbò ká ní pé ọ̀gbọ̀nà fẹ́ mi kí lẹ́ bá bẹ̀ tí bẹ́ẹ̀ ló kádàrá rẹ̀ ẹ̀dá pé bí ṣe ń bọ̀ ọlọ́ni ọ̀fẹ́ yìí ọ̀fẹ́ yìí ọ̀fẹ́ yìí ẹ wá wò àìlọ ṣe ń tọ́lọ̀ wọn bá àtànẹ́bì wí àìpé ọ̀rọ̀ bọ́lọ̀ àtànẹ́bì ṣe pé ọ̀rọ̀ ẹ wá wò wàhálà tí wọ́n máa padà

ọmọ bàbá wa kí ọlá gbogbo ẹ̀ lọ́wọ́ ní gbogbo tí ò nítumọ̀ àti wá kàákún mahasina ẹ̀gbọ́ wà bilbawati gbogbo tó mahasina pé lóore wà àti bísí pẹ̀lú pé kò sí nǹkan kan lọ. ẹ̀fọ́dé kò sí tí ó padà bí ẹja lọ kò yá kò sápìdá lọ́rùn gbogbo ẹ̀ àwọn ya wa jẹ́jẹ́ ìyàwó tí wọ́n bá fẹ́ yàwó lé ìyàwó tí wọ́n bá fẹ́ yàwó lé ní aṣọ ọbẹ̀ kọ́ ni ẹ̀yin bàbá yóò ẹ̀yọ́ wà yí pé ẹ sọ́wọ́ dénú wọn ni àà ẹ kò dénú wọn ni wọ́n ṣe tó wọ́n ti ẹ̀rọ́jú ṣe wọ́n wà lọ mú yọ àfún máa tọ́jú ọmọ ìyàwó ń ìyàwó atọ́jú ọmọ àwọn ọmọ wọn mú ọyàn láyà lọ́gbà ìyá rẹ̀ bó lọ́wọ́ lọ ní ìsìnkàn lọ́wọ́ gbé mọ́ra yóò sì fọ́nrán yẹn tiẹ̀ ó sì bá ṣẹ̀yà ọlọ́run ṣẹ̀yà gbogbo wa yìí wọ́n wá tọ́ anílé olórogún lọ́pọ̀lọpọ̀ wa o báyà gbogbo wa yìí sì kọ́ ẹ fẹ́ríjì mi o èmi yìí o wọ́n tọ́ mi ní olórogún gbogbo wa ti wá gbàgbé kádàrá a ní àgbàdo tá a wá padà nínú ẹ̀kọ́ tá a mú ọ̀nà wo ló gbà escape. wàlúù màwá ètò mọ̀kọ́ dàrọ̀ tó. ọ̀yá jù. wà conference táwọn apá ṣe mọ̀ọ́támọ̀ tó bá ní conference mọ̀ọ́támọ̀ rù ní jẹ́bẹ̀ conference táwọn máa pe mọ̀ọ́tọ̀ conference mọ̀ọ́támọ̀ nínú conference táwọn afẹ́ẹ̀sì ṣe tí wọ́n fi ń gbà tí wọ́n yẹ ọ̀rọ̀ kádàrá wò láàrin ara wọn pé á ah, nínú àwọn resort tó jáde ní ìkànnì tó wí o. wà lílé ọmọ rẹ. kálukú wa mú pẹ́ẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n wá fọ̀rọ̀ sáyé. màá wá bí tó ń kọ́ tẹ̀rọ̀ tó ń mọ̀. mọ̀ wá kí tó ń tó wí wà fún bẹ́ẹ̀ ni dọ̀rúrátù ṣírì ni ó jà pé màwá kí tó màfá ìlú àti màfá ìlú sí gàtùmúta àríjù mú ìrìn àbí kò gbọ́dọ̀ gba wínú ṣùgbọ́n orí ó jọ ọgbà wàkúlù amúrin wàkúlù amúrin làwọn wà ní nígbà táwọn afọ àtọ́sẹ̀ mọ̀tàmà tó ṣe conference tó yára wọn nímọ̀ kìí ṣe tànẹ́sù kìí ṣe fanfàlà wọn máa ṣe wọ́n yára wọn nímọ̀ ni nínú àwọn tí wọ́n rìsọ́ọ̀tù sí ìkánu rẹ̀ nu ẹlòmíì náà nu wọn náà tó mú fẹ́ẹ̀ rí pé sójú tí wọ́n bá rí nu lórí ọ̀rọ̀ kádàrá yìí náà ojú tí wọ́n gbà rí ìyàwó tá a ṣe níṣu lọ́kà ah, ah, tẹ́bárí tí wọ́n ṣe tẹ́bárí ni wọ́n lò ah, tẹ́bárí lu àwọn èèyàn tó wá bẹ̀ ọba fifteen lọ́wọ́ abẹ́ kankan ọlọ́wọ́ àti mọ́tà àlùbáríkà sí gbà mí. ẹ̀tọ́ sì jẹ́ pé ilé ọkọ olówó ilé ìyàwó olówó wọ́n sàkẹ́sẹ́ wúrúwúrú sórí ansa ni ọlọ́wọ́ àti àlùbáríkà sí gbà mí. wọ́n lè lo mọ́rì. ìkẹ́lẹ́ وكل أمر له حد وميزان وكل أمر له حد وميزان sẹ́mi wọ́n gbà nínú àfáàmì náà tó mú bẹ́ẹ̀ ni ó pe màrú ma tó léwu náà sẹ́ńtọ́ níbi náà là ọ̀pọ̀ ní tó sàkó yìí láàkọ́ mẹ́rin gbé táyé sí rí. màrú ma tó سلام وقد ila إلى قوم بتيسير وقد تساق إلى قوم بتيسير وقد تساق إلى ila بتيسير ẹlòmínà tó mú bẹ́ẹ̀ nínú àwọn àfáàní ẹ̀ tó ẹ̀ ti kọ́ńpẹ́rẹ́sì rẹ̀ ni o ọ̀rọ̀ kádàrá àti ìtúsẹ́ bí o ọba tó ní kádàrá bóyá ṣàlàyé kádàrá fún agẹgẹ àpò tí ó wọ̀ báwọn kádàrá ebi ipò tẹ́lẹ̀ kan pé ẹni tọ́ba tọ́ba tẹ́lẹ̀ tí ọ̀wá jọba yìí kọ́ Abíọ́lá tọ́ba tẹ́lẹ̀ sọ́jẹ́ Awólọ́wọ̀ tọ́ba tẹ́lẹ̀ sọ́jẹ́ kí ló kọ́ bàbá alábàbà Jonathan ẹ gbọ́ ni tí wọ́n pé ọba president Awólọ́wọ̀ sí ọ̀wọ́ ọ̀fẹ́ Abíọ́lá gbọ́ sí ọ̀wọ́ ọ̀fẹ́ kí wọ́n á lọ́kọ̀ Jonathan bọ́lọ́ ti bẹ̀rẹ̀.

àfáà mi tó mú fẹ́ẹ̀lì òun náà ah, àwọn àfáà gbìyànjú o kéèsè àwọn àfáà èlòlẹ́dẹ́ mọ́nú àwo là ń sọ o èlòlẹ́dẹ́ mọ́nú àwo yọmọ wá jà yọmọ bọ́ lọ́mọ jà èlòlọ́mọ tó ní lọ́wọ́ yẹ tó dé mọ́nú àwo náà ní mi náà tó mú fẹ́ẹ̀lì nínú mọ̀tábọ̀dù náà gbà àwọn rìsọ́ọ̀tì mọ̀tábọ̀dù conference tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ alẹ́ ẹ̀jẹ̀ ìjà yẹrẹ kádà àwọ̀ kíkálukú ó sinmi àbámi tó mú pẹ́lú ó ní iná ta amuru, laisa yudiri kù alu saada ti ilá bí nípa kọ́ dírì. iná sàádà ta. o tó wà ń bẹ̀. amúrò láìsà yòdìrí kù wá. eré rẹ ti kún. àlùsà àdàtì. ọlọ́run nìkan lọ́mọ iye gígì tó ṣe sí làákàyè mẹ́mórì ti mẹ́mẹ́ ọlọ́run nìkan lọ́mọ unlimited gígì ni tó bá jẹ́ pé kìí ṣe bẹ́ẹ̀ eré ọ̀bá ti fọ́ ah! ọlọ́run mọ́sá dá ọmọ ìlú lálùbáríkà ah! ọlọ́run dákun ẹ bá ń bẹ ọlọ́run kọjọ o àwọn ọmọ ìyá ọlọ́run dé wọ́n yè mọ́ mi lọ́wọ́ o ẹ mọ̀ páwọn òbí wọn ẹ̀ trust ni àbí ẹlòmíà àti ẹ̀ ní máa mú kìí ṣe tó bá wù ọ́ sẹ́mọ̀ ah! pé wọ́n tì yẹn wọ́n fẹ́ náà wọ́n ní ẹ̀yìn ni à ah, ìwọ náà ti mọ́ pọ́ lọ́n dákun kọ́ ọmọ yìí ń kọ̀rọ̀ pé dákun dákun ọ̀tẹ̀ ẹ̀yìn ni kéne òun náà láwa ni à ah, <laughs> ọlọ́lọ́wọ́ amẹ́yẹ mẹ́mórì gíìgì tó fi sí oríkà iná ni ó àfọ́ àkànlò tó gbà wọ́n iná sàádàtà amòrò láìsẹ̀ Amuru. أهل السعادة أهل السعادة إلا بالمقادير أهل السعادة إلا بالمقادير àfáà kan ní ó ní ojú tóun tó fi rí nu ah, sábì náà ni wọ́n fẹ́ tú o sábì sí màràfíkà là àfáà àbálà sábì bíhísmà rabbika àlá. àwọn níròrí àwọn níròrí wọn jókòó tí àyà kan bá wọn máa wá yẹ ní wọn máa ọ̀dà bíi tiwa ọ̀dà bíi tiwa nísìnyí ọ̀nà tá a gbà fi jẹun làwa wà ọ̀nà tá a gbà fáyà jẹun. wọ́n ní dàbí ọ̀dìdọ́rọ̀. wọ́nàwọ́nà wọ́nàwọ́nà wọ́n pọ̀ láyé nísìnyí ẹ̀yin bàbá wa ọ̀nà táwọn gbà fi jẹun ni súrà yìí náà sábìtà kéyìí iná ní dèdèrè kan lórí lórí Fáṣọlá lórí gọ́ọ̀nà Fáṣọlá lórí ìjòkó ládá kọ́kọ́rọ́ má rí bẹ́ẹ̀ Ọlọ́run ti dákọ̀ inú kúránù èyí ni ah, ó ní bẹ́ẹ̀ ni ah, ó ní kí ni rí. bàbá kára sí màrá bìbí Fáṣọlá. bàbá kára sí màrá náà fẹ́ gbọ́ pé ó àfáà súnà káwà bẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ orí governor excellency it is not like that it is not like that fásọ ńlá tó kírò ní jẹ́rẹ̀ o ọwọ́ àjọ àkọ́bùlù lùgáwí ni wọ́n ń pè ní èdè àtàkọ́bùlù àlùgáwí ìlú ìtumọ̀ rẹ̀ ni pé bẹ́ẹ̀dẹ̀ ṣe interwoven ah, àtàkọ́bùlù lùgáwí ìlú ó máa ṣẹlẹ̀ ní èdè èdè ọ̀wọ́ lára wọn báyìí tẹ́ bá sọ nǹkan yọ kankan rẹ̀ báyìí yóò ní ìtumọ̀ kan lọ́dọ̀ elédè gẹ́gẹ́ yóò wá ní ìtumọ̀ míì lọ́dọ̀ elédè míì ẹjẹ mẹ́rin wa àdá àdá lọ́dọ̀ yorùbá cutlass àbí àdá lọ́dọ̀ àwọn ìgbìrà bàbá ni ẹ̀gbọ́ ọ̀tá lọ́dọ̀ yorùbá fò àbí ẹni mi àbí ọ̀tá lọ́dọ̀ àwọn ìgbìrà ọ̀rẹ́ ni àdá lọ́dọ̀ àwọn ìgbìrà ajá sẹ́gbọ́ ajá àkọ́bí ọmọ táwọn pè dáúdù kọ́ àbí dáúdù máa dàgbà sẹ́gbọ́ báyìí ọmọ àbàdàn tí wọ́n ń bá ọmọ ìgbìlá sọ̀rọ̀ wọ́n sì kọ́ dí àdáadáa intimate friend bosom friends wọ́n wá jọ ní a ti ń wà ń lu ìtìpẹ́ já lọ lu tí wọ́n náà nígbìlá lọ wọ́n wá dọ̀rùn ọmọ ìgbìlá wọn ni adá mi da ọ̀tá mi dé lọ́mọ àbàdàn họ àtọ̀tá ní ìgbàdẹ ó sì wá lórógún ọ̀tá àti ọwá wà àdá tó fi gé rí i sábà pé títí fi ni pé bàá mi dà ọ̀rẹ́ mi lájọ dé yìí o ẹ̀gbọ́n mi ọmọ adégbìrà ní àdá mi dà àdá mi dà ọ̀tá mi dé a ọmọ bàdà kò dágbére tó fi ìlú. irú rẹ̀ lọ́sẹ̀lẹ̀ nínú tá a bí sọ́tún àdá fásọ̀lá fásọ̀lá ó kírun sọmọ fọwọ́ àjọ fásọlá ó wá fi tẹ́ torí kíni káwọn lè jẹun sẹ̀kọ́ náà ti bọ́ọ̀lẹ̀ ló kádàrá náà ní pé kèé sọ gbẹ́lẹ̀ yẹn fi lè róúnjẹ jẹ náà ni kádàrá náà ní dákálukú làmú o. lọ́tàkùn fi bẹ́ẹ̀ jọrọ kẹfà jọrọ. ojú tẹ́lómi tún fi wo bá àwọn àfa nínú àwọn scholars bilqada'i walqadar. sẹ́gbọ́ báyìí èmi náà tún yọ pẹ́ẹ́lì òun náà tún ní á sójú tí gbogbo yín fi rí inú ẹ̀rí sẹ́kádà alákàyìn náà ká máa retí pé ẹni tọ́jà pọ̀ bí lọ́gbọ̀dọ̀ máa tọ́jú ilé kó á dàbí kẹ́hìn lọ́mọ náà wọn mọ́kànlá mọ́tò fún wọn tí a bá láwọn ọ̀gbà wọn ò ní ra mọ́tò wọn lọ mọ́kànlá. ẹ dèdè lọ́wọ́ bí yàn gidi kádàrá àfáàtọ̀ ìmáàmù Ṣáfi'í wá tiẹ̀ wá consolidate ẹ̀ àà ìmáàmù Muhammadu Idris ìmáàmù Ṣáfi'í ni wọ́n pé máa ṣe ìtàkà náà wà ńlá mọ̀ àṣá à máa ṣe ìtàkà náà wà ńlá mọ̀ àṣá wà wọ́n lápítà lè yí bá ọ̀yá yọmọ yìí خلقت العبادة على ما علمت على ما علمت وبالعلم يجري الفتى والمسن وبالعلم يجري الفتى والمسن وبالعلم يجري الفتى والمسن wọ́n kò tí ìwọ̀dọ̀ sákùn lè kí o ìgbà tí mú nǹkan fún ọ sọ pé nǹkan tó kù ń bẹ̀ gbogbo agbára bàbá ni mo ti mọ̀ àdédé rẹ̀ ibi wọ́n ti mú nǹkan fún ọ ṣé nǹkan òkú bẹ̀. ó ní ìmọ̀ọ́mù sábì wá kọ́sọ́ ní ètè yẹ́yẹ́ ìwà dúró bẹ̀ o insha allah àwọ̀ a máa wá bá lọ́jọ́ bẹ̀rẹ̀ ọlọ́mọ ti gbà ló kú ní sí o bàbá ẹ̀ ṣe obì àbí nǹkan ni wọ́n náà ti dáni láyé òun bàbá ẹ̀yìn bàbá wọn àbí kéèké ọlọ́run àti tani tọ́wọ́ kú fẹ́ pààyàn kò sí pé ṣe sùúrù fún kò tí ì parí ilé o ṣe sùúrù fún ìyàwó rẹ̀ ẹ ti bímọ lọ́wọ́ kò kán lọ́wọ́ mọ́mù ṣáàpì yìí olówá ní máa ṣí ìtàkánà wà ní lámú àṣá wà máa ṣí ìtù ní lámú tàṣá lámú yàkún kàlákítà ní ìbádà alámà àlímtà wábìlì ilimi yájú ní bàtà wálé mùsìn aládá mẹ̀nẹ́ta wàhádá àáńtà wàhádá kàdáńtà wàhádá ẹ̀wọ́ ọwá ní wàmínú ń ṣákì yóò wàmínú ń sàídùn wàmínú ń kọbí ẹ̀hún wàmínú ń hasan ọlọ́run àbẹ̀rẹ̀ kádàrá sábì náà látò kíjọ́ mẹ́jọ àwọn abẹ́rẹ́ sí wá yànnàná rẹ̀ kádàrá bí ṣe wá ń lọ kálukọ́ wà lọ sinmi ìwọ̀n bá ní fanfa wà wà mọ́ láàrin ara yí ìwọ̀n bá lẹ́bàá á sì fanfa mọ́ mọ́ ó dàgbà pé ìṣẹ́lẹ̀ lọ́rọ́ ní kí oúnjẹ ọmọ ti kí àyẹ̀wò àgbà bẹ́ẹ̀ èmi náà lè dá débẹ̀ ọ̀rọ̀ tẹ́nìkan débẹ̀ tó sì pé ẹ̀wò ẹ̀ ẹ̀ tẹ́ pé ọ̀pọ̀ wa láyà àmọ́ bá sì yanjú ẹ̀ ẹ̀

sátánà ṣe wà lẹ́ni ìparun ibi tí musa ti kọjá fírílẹ̀ fìrí ọ̀nà sì tẹ̀lé bẹ̀ òkìtẹ́nì kẹta jẹ́ fúnlówó ẹlẹ̀ kẹta wọ́n ní wọ́n máa gbé lọ́lé àwọn jẹ́ sọ apá kádàrá nù ọlọ́dàkọ̀ abẹ́ ṣàánú gbogbo wa o. kádàrá bú mọ́jọ kò darí rí o àánú ọlọ́run ọlọ́run fi wà pẹ̀lú wa ọlọ́run dákun wa kọ́ńṣẹ́ǹsì wa ọlọ́run dákun jẹ́ ó dúró dáa gbàdúrà wa bí àbùkátà gbogbo àwọn bàbá wa àlàáfíà gbogbo ẹ̀mí